wípé mo rọ́jọ́ òní inú mi dùn wípé òní ṣojú mi ẹ̀ congratulations ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ wa inú mi dùn wípé mo rọ́jọ́ òní làlàlàlàlà <laughs> ah, kí mo rọ́jọ́ ẹ̀. anyway <laughs> eh, inú èèyàn kì í dùn ká pamọ́ra <laughs> oh, nǹkan tí mo lè fi ẹ wé láàárọ̀ ẹ̀ ojú pé wọ́n ní bí ijó bí ayọ̀ ló máa ń ṣe dín you know ìdín náà <laughs> bí ìdín exactly ló ṣe ń ṣe bí ìdín tatatata ọkọ̀ ẹ wá bẹ́ẹ̀ àbí àdẹ̀dẹ̀ hmm? rere tí gbọ́ràn mọ́ ń sè ṣé orí ayọ̀ tèmi ni wípé you will soon leave my house wàá padà sílé ọkọ ẹ ṣebí àbúrò ọkọ ẹ ló ní kó máa fọbọ́ fún ẹ tó o torí bẹ́ẹ̀ kẹ́rù kúrò lé ọkọ tí wọ́n abroad dé nsìn o ti wá bẹ̀. àbí àbí ẹ̀kọ́ wàá ṣáà kúrò nílé mi ayọ̀ tèmi nìyẹn jẹ́ kí mi náà wá lèlélélè tèmi lèlélélè mi ò tiẹ̀ lé anything ó ṣáà ní pẹ́ kúrò ń bíbà ẹ̀mọ́. Àtàbàtúbú <clears throat> Àtàbàtúbú ẹ ṣọ́ ara yín o mo fi Ọlọ́run ọba tó dá èmi àti yín mo fi mo fi bẹ̀ yín. ṣé o mọ̀ kó wà nílé àbótí. ta ta ló wà nílé. <laughs> ẹni tí mo bọ́ síta tí mo gbàjọ́ tí mo gbàlù ó wà nù lẹ́mọ́ tí lé lọ mo ní kó máa lọ ṣe bá rà abroad ni ẹ̀yin ti bọ́ síta ókè ẹ̀ tí ì jáde láàárọ̀ ẹ ti rí mọ́tò ẹ̀ńtà ẹ fọ́n ni ẹ̀gbọ́n mo ti ní kó máa lọ kí ló ń ṣe bí. wait wait wait tí gbogbo a sì fi sọ̀rọ̀ lálẹ́ àná a sì jọ wà pọ̀ up till i think around ten thirty pm bẹ́ẹ̀ ten thirty pm yẹn náà ló ti wọnú bẹ́ẹ̀ ṣe wọlé lọ tẹ́ tilẹ̀kùn flat ní mọ́rí ló ti bá. tí mo rò pé kémi fi ń lẹ̀kẹ́ ìjọ ara yín. ẹ̀gbọ́n mi ẹ trust mi a mọ̀ pé bí wọ́n ṣe wà yìí ìdọ̀tí ò kí ń dúró sí mi lára glass lára mi níbo ló fẹ́ sùn sí níbo ló ti ń bọ̀ tí olókun lọ ẹ ti gbàgbé nǹkan tó ṣe fún mi ni ẹgbẹ̀rún pàbúrẹ̀ ló náà mi ni ẹjọ́ kò jọ́ mẹ́rin rí tẹ́rí mi kọ́ ah ẹ wo ẹjọ olú ọmọ lèmi o ọmọ tó fi ń tọrọ ọmọ ni mí ẹjọ ẹ àǹtí olú ọmọ kí ni nǹkan tẹ ẹjọ sọgan tó fún àrántí pé kò lé ọkọ ẹ lọ èèyàn wá bẹ ẹ. ẹ má pè lọkọ mi mọ o àtàbàtúbú ẹyẹkẹlẹ jẹ first and the last time ẹ wà fún wọn gbọ wà lára ṣáà pé dunu ni mo fi jí lára ẹ ṣọ ẹ kẹ má dẹnu lẹbi lè pẹpẹ yẹ o. ó wá bẹ ẹ nínà o. ó wá bẹ mi so ìgbà tí wọn wá bẹ mi kọ ah, ẹ̀gbọ́n mi ẹ ṣe máa ń sọ ọbẹ ẹni tí ò lò kíní báyìí mi ò láì tẹ wọ́n ohun tí ò síbi tí wọ́n lè gbà ṣiṣẹ́ níbi orí ẹ ṣí o ẹ ṣí ká ẹ mọ ọ̀kan tẹ̀ ń sọ o àṣẹ fẹ́ tà mí lọ́pọ̀ ni ah, ah. ẹ mọ ọ̀kan tẹ̀ máa ṣe o ẹgbọ́n mi ẹ mọ ọ̀kan tẹ̀ ń ṣe o ah, kí ni gbogbo ilé ìgàn láàárọ̀ kùtùkùtù. drono. interest àbúrò ilé ẹ̀kẹ́ ní lọ́kàn oh. alájẹsẹ̀ oníjẹ ẹ̀bọ́kọ̀ ni. Oh. níwọ̀ tí mo gba iṣu lórí ẹ̀ ẹja dáṣu padà mo gba gbogbo everything ẹja dáṣu padà tó yẹ kí èèyàn san lórí ìyàwó gbogbo ẹ mo gbà lórí ẹ ah. o o o o o o o sọjọ́ mi tó ń bẹ o o o o tún padà sílẹ̀ torí pé mo ti gbà sílẹ̀ àbí. ẹgbà ẹ bá tì mí síta ẹ gbọ́ tọ́kọ́ kí ni nǹkan tẹ́ ẹ jọ sọ gangan tó fi jẹ́ pé o lè máa yẹn lọ ẹsẹ̀ ń sọ̀rọ̀ ni o lé máa ẹ lọ kì í ṣe o lé ọkọ ẹ lọkọ sọnù ta ló lọkọ yìí. o lé ọkọ ẹ lọ o lé ọkọ ẹ lọ. ẹ ṣọ́ra yín àtàwọn tí mo máa ń gbá yín o máa ń nà yín o nǹkan tẹ̀sán wọ ó wọ ó ń dùn mí o máa ń nà yín o mo sọ fún yín o. Ah, kí ló dé ẹ bó ṣe gbọ́ náà mo gbọ́. ẹ jẹ́ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín. méjì lánàá tó ń ṣe bí surprise tó gbé rose gbé gbogbo abroad lórí pé mi wà èmi ò wọ́n èmi ìdí abroad o ọmọ nàìjíríà. kí ló ṣẹlẹ̀ kí lẹ́jọ́ sọ kó jẹ́ kí n gbọ́nà jọ. ẹ máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ó Ode, ó dẹ̀ dé nìyẹn ó ṣáà ní ẹ̀yọ̀ àsọ̀rì kìnnìkan kìnnìkan at least ẹ̀ àbúrò àbúrò mi kìnnìkan ó ti báwí ó ti ṣe mú dẹ̀ sọ fún mo ní bó ṣe báwí yẹn ṣẹ́wọ̀n ló wà àbúrò ọkọ tiẹ̀ ṣé ẹ̀wọ̀n ló wà. àbúrò ẹwọ ẹjọ àbúrò ọkọ mi kọ ìyá ìyá mọ́mì mi mẹ́yẹ èèyàn tó bí <laughs> mo bèèrè ni mo ní owó abẹ́ mi ṣé ẹ̀wọ̀n làbúrò ẹwọ à ń sìn hmm. àbí ń bo tó bá pẹ́ wọn ló wà jákàrà fúláwà kágbẹ́wà lọ́kàlọ́ gbé kí ń bẹ̀. Ah, ah, ló bá dẹ̀ ní ẹ pẹ́pẹ́ sí o ẹ olórí nǹkan tó sọ ti pọ̀ jù mo ní kí nǹkan tí mo ti sọ ṣé o mọ̀ pé kan ẹlẹgẹ́ làwọn obìnrin ó fẹ́ bá skin mi jẹ́ nílé náà àwọn tí mo ti lọ. kí wá ni nǹkan to wa sọ tó di pé o lè bọ́ ta tí mo ṣe ẹ̀tọ́ ẹ̀ kí n rí àná mi láàárọ̀ yìí kájọ sọ̀rọ̀ ń tu bínú mi ká settle everything ah, kọ́mọ kẹ́rù ẹ̀ kó máa lọ kúrò nílé mi. kẹ́rẹ́ àná yín àná nìyẹn àbí ìjẹta anakọ yesterday ni anyways nǹkan tó ṣàṣẹ ni pé ó wá sọ pé ẹ kí má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ ẹ̀ dáadáa mọ̀ ni that's too expensive bẹ́ẹ̀ pé àwọn family òun wà bí mo tún dárúkọ ẹ̀ wọ̀n wọ́n máa dá sẹ́yà òun láì ṣe mí ní kinní kan ọ̀rẹ́ ń ṣàbímínú ó bá ṣàdọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ ló bẹ̀bẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀ wà ní ẹ̀ I should come back to the house ah, <laughs> mo dẹ̀ wọ́n pé o oh, despite ọ̀rọ̀ tí mo tún sọ tún bẹ̀ mí ah mo yà fọkọ sí tèmi ẹ̀ jẹ́rìí ẹni ẹ̀ mo ṣàníwò you know what pé kó dìde kó máa ló bá ní yìí tó tẹ̀ wá sọ tí mo tẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ mo tẹ̀ ṣe lè fún níbi oṣù kan kí n ronú sí i lọ́wọ́ ní ẹ tẹ́ mi bá padà wá òun promise mi òun ti bá mi get iṣẹ́ torí ó dà pé bẹ́ẹ̀ mi ò ṣe busy yẹn ló jẹ́ kí n pa ah, àbúrò ọkọ òun. olùwò ṣe òun ó bẹ get iṣẹ́ ah ẹlẹ́dàá mi ò ṣe àbúrò mi apadà tó a máa ṣiṣẹ́ a máa da àfààní mi o a máa ṣoríire o wàá padà ṣiṣẹ́ ẹ mò ń gbọ́ mò ń gbọ́ àbọ̀ abánití ó ṣàní ẹ òun padà ó máa ṣe wọn ah, ah, ah. òun ti bá mi gẹ̀ tiṣẹ́ òun ti bá mi gẹ̀ra mọ́tò mọ́tò tiwọn òun gbé mọ́tò dé ni mọ́tò tí ọmọ máa oh. gbé mi lọ gbé mi bọ̀ dráìvà máa máa wà mí lọ wà mí bọ̀ nǹkan kan ṣáà bó tẹ̀ ṣe sọ gbogbo kíní yẹn inú mi láti sàlẹ̀ ọkàn mi wà mo ní kíni what's this nonsense kíni bàbá yìí sọ mo ní look at you ọkọ̀ travel abroad ni ọkọ̀ lọ kàwé bẹ́ẹ̀ ni ọkọ̀ lọ ọkọ̀ nothing say ó ká ọpọlọ kò ní làákàyè ẹ mọ wá ẹ̀gbọ́n mi mo ní sẹ́mi ló fẹ́ máa fi driver ṣọ ni no who drive driver help ọba ma fi driver sọ mi yóò tiẹ̀ dùn mọ́ àsọ fún mo ní mọ̀ mi ẹ̀ àwọn pẹ́ àwọn fámìlì ẹ̀ lẹ́nu kó lọ pín iṣẹ́ lé lọ́wọ́ because èmi o èmi olórin ló akẹ́mi ọ̀dà mi ò ṣe tán tí mo fẹ́ ṣiṣẹ́ tó bá yẹ pé tòótọ́ tòótọ́ sọ́ọ̀rì ni á po ẹ̀dọ̀ ẹnu ẹ̀ àti òróró ẹ̀ gbogbo sún ara ẹ̀ mọ́tòkè mọ́tórí á po pọ̀ á realize pé mi ò lè ṣiṣẹ́ tí ọba ti lè fẹ́ mi kó fẹ́ mi sínú lọ́gbìn mi ò lè ṣe iṣẹ́ bẹ́ẹ̀ ni mi ò lè ṣe iṣẹ́ ìsọnù kan kò tí ì lẹ́ẹ̀ lessons ẹ̀ òun gangan lẹ́ẹ̀kọ́ eh, eh, gbé díẹ̀ ń jẹ́ kí n sọ̀rọ̀ òun gangan lẹ́ẹ̀kọ́ gbé kọ́ lọ sí police station kò mọ ọkọ tó ń sọ mo lé lọ ni o. o lè ṣiṣẹ́ mi ò lè ṣe. reason tó fi lé ọkọ àárọ̀ ẹ lọ nìyẹn sí ọkọ àárọ̀ sọnù wo ẹ má kàkàkùkà mọ́ mi o ẹ má kàkàkùkà mọ́ mi ẹ̀gbọ́n máa gbá ojú yín o máa gbá ojú yín mo sọ fún yín o. èèyàn ti abroad ó mọ ọmọ tó dáa ju ẹ lọ times ten. àwọn ọmọ wo torí ọmọ àwọn tó rí nàìjíríà bíbẹ tó dáa ju ẹ lọ èèyàn tún wá tún wá bẹ̀bẹ̀ ó lóun máa manage ẹ kó ń gbé ẹ sílé kó máa ṣe ìyàwó lẹ́ẹ̀ lọ kó dẹ̀ kó wá ṣẹ́ fún ẹ. ẹ jẹ́ kí n mi tú. olóòní ṣiṣẹ́ àbí kí mo gbọ́ yìí. mi ò lè ṣe ẹ̀gbọ́n mo ti sọ fún mo ní kó kangaroo ẹ mọ́tò tó gbé síta. listen listen listen my question is wait wait wait wait my question is ṣé èèwọ̀ ni kí ìyàwó lè ṣiṣẹ́ ń sìn. now listen ẹ̀gbọ́n mi ṣe ọ̀pọ̀ chance wọ́n bí yín yẹn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ o tọ́lá yìí lẹ mọ ẹ mọ̀ pa gbẹ̀lẹ̀ yìí ah! ẹ lu ko orílẹ̀ tó dáa sọ ẹrù ẹ sí òòdẹ ẹ̀yọ́ olórí orí ọ̀dẹ̀ tó dáa sọ ẹrù ẹ kà òòdẹ ẹ̀yọ́ pẹ̀lú ìwọ oṣù tó wù tó fi lé ẹ padà wá sí lọ́dọ̀ mi tí mo tún bú ẹ títí mo gbà ẹ mo bọ̀ ẹ láti rí ìyẹn tún tìlú òyìnbó dé wá bẹ̀ ó sọ pé ò lè ṣiṣẹ́ kí ló fẹ́ fà yẹ ìṣe náà. ṣe rí ẹni tó bá mọ iye ẹni ẹ mọ iye ẹni. ọ ní ìkọ̀kọ̀ kó jẹ́ gbọ́rọ̀ ọ ní ìkọ̀kọ̀. tó b kàn mí ni Àtàbàtúbú tó bá yẹ pé ọwọ́ yín kàn mí ni nǹkan tí máa ṣe fún yín àwọn tó wà láyìíká àti agbègbè abayín kàánú kí gbogbo nọ́sẹ̀sì wọn ní ilẹ̀gbọ́n ní ilẹ̀gbọ́n. ṣé àbúrò ọkọ ló nà ẹ tó gbé apá tó kọ́ wálé lọ́dún ẹ lọ́hùn tí mo gbà ẹ́ àbí tí èmi fúnra ẹ bá descend on you ẹ ti lè ta fámìlì yín lọ́pọ̀ jù oníjẹkújẹ ni oníjẹkújẹ ni ẹ ti lè ta fámìlì kẹ́mi lọ síbẹ̀ kí wọ́n máa èmi mo jẹ̀bi tí mo gbẹ padà in the first place èmi mo jẹ̀bi tí bá ṣe pé mo gbẹ padà no èèyàn wá bẹ̀rẹ̀ sí láti manage ó bẹ̀ gẹ́jì ẹ̀ kò dá irú ọmọ rẹ̀ kí ló ń bọ̀. nǹkan ẹlẹgẹ́ làwọn obìnrin ọkùnrin tó bá fẹ́ fẹ́ wa ọkùnrin tó lówó lọ́wọ́ tó fẹ́ wa ó máa fẹ́ wa kí tó dání kì í ṣe pé èèyàn kan fẹ́ mi sínú ilé èmi ni màá lọ sí kitchen lọ́rọ̀ kan lọ́rọ̀ kan sí kò dáa kíyàwó ò lè ṣiṣẹ́ ọkọ nìkan ni kó máa forí jágbó kiri for every reasonable ladies out there mi ò lè ṣe iṣẹ́ bẹ́ẹ̀ mi sọ mi ò lè ṣe ẹwọ gbogbo ọwọ́ mi ṣe wàá ah, ṣe torí pé èèyàn kò ń dáná ah. sún lé wa eléyìí tí mo gbẹ́gi ojú tì mí ládùúgbò olórí olúwakẹ́mi yọ̀dá wàá fẹ́ ọkọ yẹn padà wàá dẹ̀ ṣiṣẹ́ yẹn èmi mò ń bọ́ yín èmi mò ń bọ́ yín nítorí wọ́n fi jọ wípé padà tí mo padà mo wá tún ayé yín ṣe ni ẹnu yóò bá ti gùn ju tọ̀bọ lọ ìkà ẹ ẹ máa fi ṣètò ẹ mọ́re ẹ ẹ mọ́re mo dẹ̀ máa kúrò nílé yín ṣé lè lẹ́tì ẹ̀kọ́ ìyá àbí pàǹdọ̀. Oh. Oh. Oh. Hmm. ọ̀rọ̀ rèé. ni lọ jẹ̀yà. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ojúmọ́ Ire ẹ mọ́ gbàdúrà kan ṣo tèmi máa ń gbà fún yín ni pé téèyàn bá ti ń jíǹjìjà yẹ gẹ́gẹ́ bí òbí tó bá ti ń gbàdúrà pé kò wọ́n bímọ tàbí ẹni tó ṣẹ̀ fẹ́ lọ́kọ wípé èèyàn fẹ́ gbàdúrà pé èèyàn máa bímọ lọ́jọ́ iwájú ẹ mọ́ gbàdúrà ti bírú ọmọ tí ń jó lórí. ẹ má náwó sí mi o kíni kí kí ló kí ló fẹ́ ṣe. tẹ bá náwó sí mi. irú ọmọ tẹ gbàdúrà ti bí rẹ o Ọláyínká Àtàbàtúbú ni o irú èèyàn bíi o lọlé ọkọ o ní tó ń bá ayé gbé láàrin ọ̀sẹ̀ méjì ó fi ayé su ó ní dandan òun ló máa fọ́bọ̀ ló máa gbẹ́ ló máa ṣe everything wípé rìgáàdì tó ní fún ẹ̀gbọ́n tiẹ̀ ní kó ní fún ẹ. ìyẹn náà ó wálé ọkọ̀ ẹ̀ sí abúrọ̀dù ọkọ̀ ẹ̀ tábúrọ̀dù ló wá bẹ̀ mí ó fi gbogbo ọ̀sán àná bẹ̀ mí bọ́dẹ̀ ti gbọ́ kó bóun sọ̀rọ̀ kí n jí láàárọ̀ ẹ̀mí ìbọ̀kan lé mọ́ ìjẹ́ kí ni ìyẹn lòun ti ba rí iṣẹ́ tó dáa ra mọ́tò sí ń di ṣeṣeṣe àbúrò mi lòun ò lè ṣiṣẹ́ pé ìyàwó lé lòun ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ ní kí ìyàwó lè ṣiṣẹ́ nínú ayé ilé ìta wà yìí ah olórí olórí ọlọ́run má jẹ́ ó pẹ́ kó tó yẹ ọlọ́run má jẹ́ ó pẹ́ kó tó yẹ gbó wàá fi mú ẹ̀rọ ìwà fífẹ́ ra bí abẹ̀bẹ̀. bínúbínú wọn lè máa bínú pẹ̀gànpẹ̀gàn lè ẹ wo nǹkan tó bá wù ní kẹ́ ṣe kẹ́ bínú kẹ́ forí la òpó náà mi ò rí yín hundred and one in short one million times mi ò rí yín ẹjọ́ ẹ sún kò tí kàn yín ẹ̀yin bàbá ẹsẹ̀ ń pẹ́ bá kàn yín àpè yín ẹjọ́ jẹ́ àyè gbogbo ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin lólùfẹ́ mi pátápátá ẹ̀yin tẹ́ mọ iye obìnrin ẹ̀yin tẹ́ mọ iye ọmọ tẹ́ mọ wúlò ọmọ <laughs> tẹ́ mọ wípé nǹkan ẹlẹgẹ́ làwọn obìnrin ah. ẹ̀yin ni wọn àgùdọ̀ fọ́ wọn ní hmm. láti kẹwàá ni ẹ̀yin tẹ́ mọ fálì olórí olúwakẹ́mi yọ̀ǹda ṣàlàfíà ni mo bá yín ṣé gbogbo nǹkan lọ déédéé ṣé ń smart ṣé ń bọ́bù ṣé ń ju àwọn kan tẹ́ pé wọ́n wálé ayé mọ́yà wọ́n gbẹ́rù tiwọn wọ́n fà lọ́wọ́ wọ́n gbẹ́rù ẹlẹ́rù wọ́n gbé sórí bí ẹrù bí ẹrù bí ẹrù ẹ wò ó ẹ má wọrí mo kí yín tìdùnnú tìdùnnú olórí olúwakẹ́mi yọ̀ǹda lórúkọ tèmi ak two sixteen mbo fígọ́ ọ̀yẹ̀ tó ń ṣe kí n tó ń ṣe ìlójú hmm. amóhùnmáwòrán yìí ṣe wá rí ní báyìí àfi lè lọ sókè lọ́nà tá a bá padà dé tí ẹ̀ bàbá mi kìlọ̀ fún tí ẹ̀ bàbá mi kìlọ̀ fún Àtàbàtúbú ah gbàdúgbàdú agbowó àgbàdo wàá padà fẹ́ mi wàá dẹ̀ kúrò nù lémi wàá padà fẹ́ mi wàá lé ẹ kúrò nù kíni kíni kíni kíni. màá fẹ́ máa fẹ́ máa gbẹ́nu. agbáyà ẹja lókè láwọn ojúmọ́ rẹ̀ lè tò ọjọ́ onífìlà yẹ́lò tọ́nà sọ́bẹ̀.